onídúró mi ẹ ṣé onídúró mi ẹ ṣeun bójẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa sọ̀rọ̀ bójẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa fi mí ṣẹlẹ́yà onídúró mi ẹ ṣé mo mọ̀ dúpẹ́ oore mẹ́bí kò tán òun táyé gbẹ̀ sílẹ̀ fún mi fúnra wọn ni wọ́n jì síbẹ̀. Si àwọn táyé dẹ ẹ sílẹ̀ fún mi ń kọ́ ẹ ò jẹ́ ó mi mú nígbà mo ṣàìsàn ṣàìsàn ẹ̀yin lẹ mú mi lára dá bàbá mi ọkọ mi òní ìdúró mi ẹ ṣé òní ìdúró mi ẹ ṣeun bójú ènìyàn ló dúró ni wọ́n ti máa sọ̀rọ̀ bójú ènìyàn ló dúró ni wọ́n ti máa fi mí ṣẹlẹ́yà òní ìdúró mi ẹ ṣeun mo mọ̀ dúpẹ́ oore eh, mo ní láìsí ẹ̀yin kí ni mo já mọ́ eh, láìsí bàbá mi kí ni mo lè dá ṣe wẹ̀ríwẹ̀rí ọmọ tí ń wẹ̀rí ọmọ dákedáke abiyamọ fọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ títún fọ̀já kólé eh, pọ̀nmí olúwa ọkàn mi olúwa àmọ́mọ́ jẹ́ ń jábọ́ abiyamọ lọ́jọ́ ìjà abiyamọ lọ́jọ́ ogun dé òní ìdúró mi ẹ ṣé abiyamọ tí kì í gbẹ̀jẹ́ òní ìdúró mi ẹ ṣeun nígbà mo wòkè tí mo wọlẹ̀ tí n ò rẹ́nìkan ìwọ náà ni mo tún rí. Eh ó ní ìdúró mi ẹ ṣe mo mọ̀ dúpẹ́ oore bẹ́ẹ̀ ni onídùúró mi ẹ ṣe onídùúró mi ẹ ṣeun bó jẹ́ èèyàn ló dúró wọ́n á ti máa sọ̀rọ̀ bó jẹ́ èèyàn ló dúró ni wọ́n á ti máa fi mí ṣẹlẹ́yà wọ́n á ní ò rárá ilé ẹ tí ò bá já wa nínú ayé ẹ kò lè rí inú ayé ẹ fi ṣe nǹkan gidi tẹ́ ẹ̀ jẹ́ kọ́ta yọ̀ mí à oní ìdúró mi mo mọ̀ gbé yín ga o mo mà yìn yín o mo ṣe yín lọ́ba níjọ́ mo ṣàìsàn ẹ̀yin ni mo rí níjọ́ tí ò sẹ́nìkan ẹ̀yin nìkan náà ni mo rí wẹ́ríwẹ́rí bàbá tí wẹ̀rí ọmọ mọ́ dákedáke àfibíàmọ́ àgbà títún fọ̀njá gbọ̀rọ̀ gbọ́rọ̀ bàbá mi ṣáà máa pọ̀n mí lọ má jẹ́ ń jábọ́ máa pọ̀n gbogbo ojú tó ń wò mí pátápátá níbi gbogbo tó ti ń wò mí máa pọ̀n wá fọ̀njá wa kó lè má jà jábọ́ ọlọ́run òkè ọlọ́run ò yanu bẹ́ẹ̀ ni ẹ jẹ́ má fi eléyìí kí wa káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lọ́jọ́ tèmi lórí Orísun tẹlifíṣọ̀n ee orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ ayọ̀lúwa ṣeun ńlá fún mi bí mo ti ń kí pé ẹ̀lẹ́ ń sì ti ti mọ̀ ìṣe tiwa lórí ètò Ògo nígbà lórí méjì tá máa kọ náà ju pé ká tún wá ojú olúwa ká gbéga káyìn lógo ká tún kéde ìyìn rere rẹ̀ lé ní ó sì dandan bẹ́ẹ̀ ni bá ti wá ojú ẹ̀ àjọ wá ojú ẹ̀ àtàwa àtẹ̀yìn nínú ilé náà ni a ó sì tún rí a ó ké pé yóò dá wa lóhùn ó di dandan nítorí pé abiyamọ tí wọ́n ń pè tó sì máa ń jẹ́ ní gbogbo ìgbà náà ni bàbá mi o tó ń jẹ́ Jésù Kristi ẹ o gẹ́gẹ́ bíi tèmi lórí ètò Ògo Ìgbàlà ẹ̀sìn pé abala mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n yà sí kí n tó fi àdágbà ètò tèmi rọ̀ síbì kan abala alákọ̀ọ́kọ́ eléyìí tí mo pè ní abala ọ̀rọ̀ ṣítí níbi tá a ti jọ ṣíra wa létí inú sí ohun tó tọ́ pẹ̀lú sí ohun tó yẹ ni abala tó tẹ̀lé ní abala ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ẹ pẹ̀lú àwọn ògbóǹtarìgì ẹ sì mọ̀ pé àwọn ògbóǹtarìgì tèmi wọ́n pọ̀ lọ jàǹtìrẹrẹ ó bá jẹ́ olórin ẹ̀mí ó bá jẹ́ akéwì ti ẹ̀mí ó bá jẹ́ olórí eré ìtàgé ti ẹ̀mí òǹkọ̀tàn ti ẹ̀mí gbogbo ó ti di ògbóǹtarìgì tèmi lórí ètò Ògo náà nìyẹn abala tó tẹ̀lé ni mo pè ní abala àwọn orin tó pèrègèdè á tún wo àwọn orin tó pèrègèdè lọ́sẹ̀ ìyá ó tún yànnà ná wọn wò á wo àwòrán tó fi yà wọ́n á wo àgbékalẹ̀ wọn abala tí mo ti máa fi kásẹ̀ tó ń lẹ̀ òun náà ni mo pè ní abala gbọ̀ngbọ́n pẹ̀lú àwọn ránṣẹ́ Ọlọ́run alàyè níbi tí wọ́n ti fi hàn ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wa tí yóò ṣe ọkàn wa lóore tí yóò tún ṣe ọkàn wa láǹfààní pàápàá hmm, ìyá rọmọkẹ́ ò bá mi pè ìyá fúnkẹ́ kájọ tó wájú olúwa ilé ní kájọ gbéga kájọ yìn lógo nítorí ohun tó dára nìyẹn ká máa gbéga ká máa yìn ká máa jíyìn rere rẹ̀ nígbà gbogbo. àkórí ọ̀rọ̀ sí tì mi tèní ohun ni mo pè ní owú jíjẹ ẹ enviness àwọn olóyìnbó á tún pè ní jealousy hmm. ẹ àwọn ọ̀nà tá à ń gbà jẹ owú ó méjì a lè jẹ owú lọ́nà tó dára a sì tún lè jẹ owú lọ́nà tí kò dára lọ́nà tí ò tọ́ ẹ o àdúgbò yẹn gan-an láti máa wá sọ̀rọ̀ lénìí níbi ká máa jẹ owú kíkorò owú tí kò dára ọ̀pọ̀lọpọ̀ ìgbàdẹ̀rẹ́ náà la máa ń jowú lọ́nà tí ò dáa lọ́nà tí ò tọ́ bóyá ọ̀rẹ́ tiẹ̀ kan wọ́n ti ń ṣe nǹkan tó dára Ọlọ́run ti gbé orí wọn sókè ju tiyín lọ ẹ ti wá bẹ̀rẹ̀ sí ní jowú ẹ ní ẹ kí náà ló lè ṣe kí ló mọ̀ ọ́ ṣe ṣèbáwa la kọ́ ń ṣe ọ̀hún kinní kan kinní kan ká tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ká tó wí ká tó fọ̀ ẹ ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ba irú ẹni bẹ́ẹ̀ jẹ́ kiri lẹ́yìn gbogbo bí tó yẹ kán tiẹ̀ tún ti ṣe irú onítọ̀hún lóore ẹ̀ ní jẹ́ kán ṣe lóore nítorí kíni nítorí owú jíjẹ bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ti ń jẹ owú ní ọ̀nà tí tó lòdì ọ̀nà tí ò tọ́ ẹ ti èṣù ni bíbélì sọ nínú ìwé galata orí kẹfà ẹsẹ̀ kẹrin ó ní jẹ́ kí olúkúlùkù ẹ̀ kó ṣògo lórí iṣẹ́ ọwọ́ tiẹ̀ bíbélì ò fẹ́ ká máa jẹ owú kò fẹ́ ká gbé ẹ̀mí owú wọ̀ òun ló ṣe ń tọ́ka sí fún wa pé kí olúkúlùkù kó ṣògo lórí iṣẹ́ ọwọ́ ẹ̀ kò sí nǹkan tó kàn yín pẹ̀lú iṣẹ́ ọwọ́ lágbájá kò sí nǹkan tó kàn yín pẹ̀lú iṣẹ́ ọwọ́ tàmẹ̀dù ní gbogbo ìgbà tí a bá ti ń ṣe tá a bá ti bẹ̀rẹ̀ sí ní yọjú sí nǹkan tí wọ́n pè wá sí sí nǹkan tẹni ẹlẹ́ni kò sígbà tí owó ò ní wọ́ nígbà tí owó yìí tá à ń sọ yìí tó bá tẹ̀ wá bẹ̀rẹ̀ tán oríṣiríṣi nǹkan ló máa bẹ̀rẹ̀ àwọn nǹkan tí ò dáa ẹ bẹ̀rẹ̀ sí ní lépa ẹni yẹn láì dáa ẹ bẹ̀rẹ̀ sí ní ro nǹkan tí ò dáa sí unhealthy competition á bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ṣe orogún tí ò nídìí nítorí kíni nítorí owú nítorí ojú kòkòrò bíbélì sọ nínú ìwé exodu orí ogún ẹsẹ̀ kẹtàdínlógún wípé ẹnikẹ́ni wọn kò gbọ́dọ̀ ṣe ojú kòkòrò sí ẹni ohunkóhun tó jẹ́ ti ọmọlàkejì ẹ bó ti ń wò ó kéré mọ́ nígbà tí a ti ṣe ojú kòkòrò sí ohun ọmọlàkejì wa a ní lè máa jẹ owú láì nídìí ẹjọ́ bí mo ti máa ń sọ lórí ètò Ògo Ìgbàlà wípé àwọn tó bá wa wí a kò máa ń ṣíra wa létí inú sí ohun tó tọ́ ni àti sí ohun tó yẹ ẹ̀mí owú ẹ jẹ́ ká mú kúrò lọ́kàn wa tí ọmọlàkejì ẹ bá tiẹ̀ ń ṣe nǹkan tó dára tó wọ́ pé à kínní yìí ó ti ọlọ́run ti gbé ọwọ́ ẹ̀ sókè ju tiẹ̀ lọ ẹ lè fàdúrà ràn wọ́n lọ́wọ́ kó dẹwọ́ kara yàrá àtiẹ̀ náà lọ kó lọ kójú sí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò tiẹ̀ dáa ká máa fi àwọn àṣeyọrí ẹnìkejì wa ká máa fi lépa wípé à lágbájá ti ń ṣe nǹkan báyìí èmi náà fẹ́ ṣe nǹkan báyìí kò dára tó nítorí pé o ò mọ ọ̀nà tí lágbájá gbà tó fi bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan báyìí ẹjọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà yẹn jẹ́ ká yọ owú kúrò torí ọ̀rọ̀ bíbélì náà la tẹ̀lé ó ní ẹnikẹ́ni tó bá ti ń jẹ owú kíkorò tí èṣù ni ẹ kò kí ń ṣe ti ọlọ́run mo sì wá ń gbàládùúrà bí ọ̀sẹ̀ yìí ṣe ń bẹ̀rẹ̀ lọ yìí wípé àní dẹni ẹ̀kọ́ àní dẹni ègbé ànídẹ́ni èṣù lórúkọ jésù kristi ẹ̀yàn gbogbo ìdáwọ́lé wa pátápátá lọ́sẹ̀ yá bẹ̀rẹ̀ sí ní yọrí sí rere ni kí wọ́n ti àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ògo Ìgbàlà tèmi tẹ́ ẹ̀ máa ń pè mí jákèjádò ẹ tẹ́ ẹ̀ máa ń jíyìn iṣẹ́ ìyìn rere ọlọ́run tẹ́ ẹ̀ ń jíyìn ìyanu tí ọlọ́run ti ń ṣe nínú ayé yín láti pàṣẹ ètò Ògo Ìgbàlà yìí mò ń kí yín pé iṣẹ́ ìyanu náà nínú ayé yín kò ní dáwọ́ dúró lágbára ọlọ́run ọba mi ọba òkè bẹ́ẹ̀ ni ètò Ògo Ìgbàlà ó ṣe ń tẹ̀síwájú o ògbóǹtarìgì tèmi ẹ tájọ máa ṣètò lẹ́ni wọ́n ti wà níkàlẹ̀ wọ́n ti wà ní digbí pẹ̀lú mi ṣùgbọ́n ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn-ún ẹ kí n tún rẹ̀ gbé olúwa ga díẹ̀ sí nítorí èmi fẹ́ràn láti máa gbé olúwa ga níṣẹ́ méjì o ju kí sáà máa gbé olúwa ga lọ ni ẹ jẹ́ rẹ̀ gbé olúwa ga díẹ̀ kí yín lógo nígbà tí wọ́n fi padà dé mí pẹ̀lú ògbóǹtarìgì mi àjọ afẹsẹ̀ bọ ètò tèmi ní rẹ́bùtù ẹ kú kalẹ̀.